ń páyà mo sì ń respect ẹ mo sì ń páyà pé èmi sì ń páyà ọ rí pé mi ì ṣe pé fún ẹ rí ọ rí pé mi ì ṣe pé bí kí n kalẹ̀ dídì dákọ ẹ báyìí kí wọ́n máa tèpè sí ẹ lójú ta ta ta n ò ní tèpè fún ẹ lójú <laughs> ní tibẹ̀ abiyamọ ni mí. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyà yù àwẹ̀dẹ̀ àwẹ̀dẹ̀ àwẹ̀dẹ̀. <laughs> so ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ̀yìn tèmi ká sáré sọ díẹ̀ ni Sàámú Alájọ ló bá gbèyàn jáde fún mi ọmọ lóríláyà o Sunday olóríláyà gan o dúró ta ló ń kí Sunday kùtọ̀nù láyà tó ní pé kó máa wá kó máa ṣe tòsí sọ̀rọ̀ àwọn tó ń bẹ ẹ ṣe Sàámú Sàámú sọ̀rọ̀ àwọn tí hmm, àwọn tó ń fún ẹ nígboyà àánú wọn dẹ̀ ń ṣe mí o hmm. sórí mọ̀ pé mo sọ fún e pé nínú Yorùbá nation yìí Tenny ọmọ ológo ló láìkì ẹ jù sórí àwọn yẹn tán wá ń bẹ ó ti ṣẹ̀ wọ́n hmm. tọrọ wá ń bẹ mí náà ó ti ṣẹ̀ wọ́n hmm. ó ti ṣẹ̀ wọ́n kíní yìí ò dàbí tẹnu àjẹ́ ó yẹ kó dàbí ẹnu àjẹ́ bọ ẹ wo ohun tí mo fẹ́ fi ṣètè mi ó yẹ kó yẹ tẹnu mi dàbí ẹnu àjẹ́ ó yẹ kó dúdú tún yáda ó yẹ kó dúdú kó dàbí ẹnu àjẹ́. Hmm. ó yẹ kí gbogbo ẹ dúdú dáadáa hmm. Hmm, kó dúdú tán yányán <laughs> ọkọ mi ń wò mí ó yẹ kó dàbí ẹnu àjẹ́ ẹ̀yin èèyàn tèmi tó ti dúdú. jóná sàámú sàámú sàámú sàámú sàámú alájọ ta ló ń fún yín ní ìgboyà àánú rẹ mọ̀ sí ń ṣe mímọ̀ ni àánú rẹ mọ̀ sí ń ṣe mímọ̀ ni àánú rẹ mọ̀ sí ń ṣe mímọ̀ ni tèmi mọ̀ sí ń sọ ọlọ́run ọba mọ̀ ni àánú rẹ mọ̀ sí ń ṣe mímọ̀ ni sórí àwọn tó ń bẹ wọ́n ti mọ̀ pé mo ní lọ àwọn tó ń bẹ wọ́n mọ̀ pé mo ní lọ ọlọ́run wọ́n mọ̀ pé mo ní lọ́wọ́ ni wọ́n mọ̀ ti mọ̀ wọ́n ti rí wọ́n ti gbọ́ wọ́n ti mọ̀ everything wọ́n mọ̀ pé mo ní lọ ṣùgbọ́n o ti sẹ̀ wọ́n wọ́n wá fẹ́ kí n fi ó sẹ̀ sí wọ́n fẹ́ kí n fi ó sẹ̀ lẹ́yà wọ́n fẹ́ ń gbé wọ́n fẹ́ kí n gbé jáde wọ́n fẹ́ kí n gbé ẹ̀sìn rẹ̀ jáde ni wọ́n sì wá máa bọ́ ọmọ ẹran tó ń bú ọmọ tó ẹran tó yán jáde èyí ẹ̀dọ́nà ṣe mọ̀ pé hmm, ẹ̀sìn Elizabeth ó ti dúdú ó yẹ kó dàbí ẹnu àjẹ́ <laughs> ẹ dákun mo tiẹ̀ fẹ́ béèrè béèrè kan o èmi tẹ́ni ọmọ ológo tẹ́ni di okun yìí ah empress àrífín yín pọ̀ gan ẹ̀ ń rí mi fi gan nu yorùbá ni tó yìn o odidi queen èmi èmi ni Sàámú Alájọrán ọmọ oníwárápá sí. Si ọdẹ expect pé màá dánmọ oníwárapá lóhùn lórí ìkànnì tẹni ọmọ ológo kingdom yìí nínú tẹni ọmọ olódo tẹni ọmọ olódo olódodo ayé ológo ọmọ olódodo kingdom nínú tẹni ọmọ olódodo ẹ̀yin òkúrọ yìí èmi lẹ́ràn yàn sí Sàámú Alájọ. <laughs> pékélé pékélé arúgbó jẹ gèdè ta ní ọ̀sán Sàámú ọlọ́jọ́ fìfẹ́ tẹ́ Sàámú ọ̀tẹ̀ o Sàámú mo ti ń sọ fún ọ o Sàámú àánú rẹ mo ti ń ṣe mí mo mọ̀ ní lọ́ọ̀ mo mọ̀ ní tó fẹ́ kí n fún ẹgbẹ́ ọ láìkì mi ó láìkì attention èmi mọ̀ pé ó láìkì attention sọrí ti bá fún ọ látẹ̀sán níbí <laughs> èyí ní fún ọ látẹ̀sán sọ̀rọ̀ ọmọ tó o gbé jáde ìwọ lọ́ọ́ jìyà rẹ̀ Sàámú bọ̀lọ̀ jìyà rẹ̀ Sàámú Alájọ <laughs> ọlọ àwọn tó ń bẹ̀ mí lérí ọ̀rọ̀ ẹ pọ̀ gan àwọn tó ti bẹ̀ mí pọ̀ mo ní láyé ó tún dayé àtúnwá ọ̀họ́ jẹ́ àbí tó bá bẹ̀bẹ̀ Sàámú Alájọ àánú rẹ̀ sì ń ṣe mí hmm. gbogbo ètè ìṣe òjọ mi lóko dùn mí Ọlọ́run máa fi yín káàsì cruise ni dọkọdọkọ ó ń fẹyàn káàkiri ó ti sá kúrò ní Egypt ó ti sá lọ sí Turkey wàá hámọ́nù Turkey tẹ́ni ò níwèé etí ẹtí jó ní tí mo ní mo tẹ̀ gbá ni mo yọ́ lọ́n tiẹ̀ tí mo ń fẹ́ ṣe láti odidi ọdún ìwá ẹ́ lọ́ọ̀rì ó yẹ kí ẹ̀kọ́ fẹ́ ó yẹ kó yẹ kan tí wàá gbé mi ni gbàtàn lọ tẹ́ lọ pẹtísàn ìjìnlẹ̀ wọ́n tẹ́ ẹ̀ tí wàá gbé mi ìyẹn mi pẹ́ ti bá ń bẹ́ orúkọ mi ti èmi ọmọ ìjọba èmi tí ìjọba tó yẹ pé ìjọba náà ọlọ́run mú yín mo ti dọmọ ìjọba èmi àti samu Alájọ ti dọmọ ìjọba ó ti dọmọ ìjọba Kútọ̀nù èmi náà dọmọ ìjọba bí ṣùgbọ́n ìjọba ti Kútọ̀nù padà àrẹ́sì ẹ̀ láìpẹ́ yìí ọ̀dọ́ tó dáyé gbọ́ ọ̀jẹ̀ ṣégeya Sàámú Alájọ èmi Tẹ́ni ọmọ ológo lórí ìkànnì Tẹ́ni ọmọ ológo kingdom Tẹ́ni ọmọ ológo kingdom ó bẹ̀rù ó dẹ̀ mọ̀ mí o Sàámú ó mọ̀ mí o ó tiẹ̀ ní ìpayà rárá ó gbé ọmọ oníwárápá dúdú sí ó fẹ́ kọ́mọ yẹn kú sí mi lọ́wọ́ ni sọ fẹ́ kọ́mọ yẹn kú ni ẹni tó pé tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀sẹ̀. <coughs> oníwárápá lù mọ́ gùn sọ tó fẹ́ kí n fún lẹ́sìn nu. Ah. <coughs> ní kèmí wá máa dá tó yẹ pé tó bá fẹ́ jáde lásán oògùn ẹyọ kan náà ni kó máa lò ẹ ẹẹgùn ẹyọ kan ló ń lò ló ń jẹ́ kó tó bí ewokùn ọjọ́ wo ló dáyé ìjọ́ wo ló dénú Yorùbá tó ti sáré gbé kùn báyìí oògùn ẹyọ kan náà ni kó máa lò tó bá tó yí pé tó bá ti fẹ́ ṣe show show of shame mú wọn tán fẹ́ ṣe <laughs> tán bá ti fẹ́ ṣe show á lò mẹ́ta tó bá yẹ pé kò kí lo mẹ́ta ni ó máa ní ó ní wọ́rápá bẹ́ẹ̀ ṣe ń wo ó máa ń yílẹ̀ ni wọ́n ti sọ fún mi láìmọye gbà mo ní kí ló dé wọn nítorí oògùn wárápá wọn ní wárápá wà lára ẹ pé ó máa ń rutọ lẹ́nu so ìtọ̀ yẹn ló máa ń wà lọ́nà ọ̀fun ẹ tó sì máa ń tẹ sọmọ <clears throat> eléyìí lọ fẹ́ kẹmí máa dá lóyún tẹni ọmọ ológo the queen of <laughs> queen of analysis ẹ eh? the queen of analysis the empress kí máa dánù lo ìwọ lọ jìyà rẹ èmi àti ẹlẹgbẹ́ náà eléyìí ò kéré sí mi ìyá àti ẹgan lèmi gan jẹ ìtọ <laughs> òun <laughs> mi ìdáhùn oníwárápá lòun àwọn tó jọ̀gà rẹ̀ tó ràn ní sí ajájamani tó jọ̀gà rẹ̀ ajájamani eléyìí ganjọ́ tí mo fún lésì báyìí níyà ayé ẹ̀ bàjẹ́ finally ó ti pẹ́ tó ti ń ṣe bọ̀ ìjọ mo fún lésì tó bá fún mi lésì òun eléyìí ní ohun tí n tètè dá ọ̀gá rẹ̀ lóyìnbó ni ní àdálò ara àwọn tíìmù yín èyí oníwáápá tó jẹ́ pé bó ṣe máa máa fòrè bí ẹ̀rọ bẹ́lìtì bẹ́lìtì ẹ mọ̀ bẹ́lìtì ẹ̀gẹ́ ẹ mọ̀ bẹ́lìtì ẹ mọ̀ ẹ̀rọ tán fi máa ń lo ẹ̀gẹ́ ṣe pé bẹ́lìtì yẹn máa ń ṣe pàǹpà báyìí tó máa ti di bá kọ́ ṣe pìkì pìkì pìkì pìkì àkọ́kọ́ fún pìkì bó ṣe ń ṣe ẹ̀rí bó ìwọ ní oníkẹ oníkẹlẹmẹ lọ fún èmi ni kí wọn máa délé yòó lò ìráyè àà ìfún ọ mo bá kọ orúkọ ẹ gan lórí péjì mi mo máa ń dìlítì ẹ ní ọdún tí mo sáré ń dìlítì ẹ tó ní pé kí n ṣerú ẹ ní ìdálò ìwọ tó yẹ pé ṣe ló máa ń fò bí bẹ́lìtì ẹ̀rọ tó fẹ́ yọ dànù bí bẹ́lìtì ẹ̀rọ ẹ̀gẹ́ tó fẹ́ yọ ẹ bẹ́lìtì ẹ̀rọ ẹ̀gẹ́ tí ò bá tètè ẹ máa rí tó ṣe máa ń sáré ṣe tí ó ṣe kíákíá bí bẹ́ẹ̀ kọ́ wọ́rápá yóò gbé yóò kì mọ́lẹ̀ ni yóò kì mọ́lẹ̀ yóò mọ rutọ́ lẹ́nu itọ́ yẹn ń bọ̀ lọ́nà fún rẹ̀ ni yóò mọ gbó báyìí tó máa máa gbó ọpẹ́lọpẹ́ Ọlọ́run that's why tẹbi rí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ ẹ iye olóòórùn onídọ̀tí yẹn ẹ bó ṣe rí ni eléyìí tó onídọ̀tí tó sẹkẹ gélè tèbi oyún musu ẹlẹkẹ pọpọpọpọ bí èbè tùràrí bẹ̀kẹ pọpọpọpọ bí èbè nìkan èmi ò wá máa bá léyìn yan máa ṣe kínní èrò ni a ti mọ̀ yín gbogbo tẹ̀sán òdú èmi mò fi yín rẹ́rìn látara ni pé ah kí ló ń sọ mo ní wárápá yìí sẹ́mi lọ mo ní wárápá yìí bá wí o èsì rẹ o ni mo ti play tán èsì rẹ nígbà tí Báńkọ́lé dé lákọ̀ọ́kọ́ lẹ ti gbọ́n ìgbà tí Báńkọ́lé yín wá délé lẹ́ẹ̀kejì tó bẹ̀rẹ̀ sí ní sọ pé ó máa gérí ọba àwọn DSS lábùjọ ó máa pa wọ́n tó lòun fún wọn ní ọtímẹ́tíọ̀mù tí gbogbo ẹ̀yin Yorùbá nation ti sọ pé ah olúwa yín ti dé o Báńkọ́lé lọ lọ́rùn yín o Mose, ní Sunday Ìgbòho ó ti há mọ́nú Kútọ́nù tiẹ̀ tí ò lè kú òǹbẹ̀ mọ́ láéláé ó ti há mọ́nú Kútọ́nù. Báńkọ́lé ni Árónì tọlọ́run rán tẹ́ ẹ gbógun ti Sunday Kútọ́nù gbà náà tẹ́ni ọmọ ológun tí Sunday Kútọ́nù wá rán ọmọ wèrè yìí ọmọ oníwárápá yìí Sunday Sunday Bobby wá Samu Alájọ sọ ọ ti gbàgbé ni pé àwọn yìí wọ́n ti tẹ̀lé Báńkọ́lé lọ nígbà tí Báńkọ́lé dé ńgbà náà tán ní Báńkọ́lé nìkan lọ́lọ́run àwọn tí gbogbo ó mọ̀ wà lára òun náà mọ̀ wà lára àwọn wọ́ríọ́ wọ́ríọ́ Báńkọ́lé abọ́ ti gbàgbé lórí péèjì wọn òun àwọn queen queen pè mí wọ́n láwọn fẹ́ Báńkọ́lé bẹ́ẹ̀ bó ṣe ń ṣe gbogbo àwọn bàbá Èkìtì Báńkọ́lé náà fọ́lò ajá Jámánì Báńkọ́lé ló tẹ̀lé tẹ́ ẹ bá tiẹ̀ wá náà forúkọ èèyàn gbowó ó yẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ mú kì í ṣèmi torí òun ló gbé wá ní gbogbo ìgbà òun ló ń gbé wá tí mo dẹ̀ sọ fún yín pé ẹni tẹ̀ ń gbé wá yìí <laughs> gbájú ẹ̀ ni ẹ mọ̀ jọ téèyàn bá fẹ́ kúrò lálẹ́ rí ń wà lọ́rùn Bánkọ́lé ò gbowó lọ́wọ́ mi rí mi sì kówó fún rí mi ìparọ́ mi gbowó lọ́wọ́ ẹ̀ kò gbowó lọ́wọ́ mi ṣùgbọ́n ìwọ sàn <laughs> tẹ́ni dẹ̀ sáwọn alájọ ọmọ yóò kó bọ́ o <laughs> yóò kó bọ́ o. Sunday ọmọ yóò kó bá o Sunday Kútánú dago mẹ́fà àdájí ló fi ń pè mí àánú rẹ sì mo ṣe mí sẹ́mi tí mo wá jà fún ọ nítorí Bánkọ́lé èmi Sàámú Alájọ Sàámú Alájọ tó pé ìdájí ló pè mí dánú ẹ̀ tèmi tó ọmọ sunkún báyìí ní ìdájí Sàámú gbogbo àwọn ẹran tó ń gbé wà àwọn oníwárápá yìí gbogbo náà mọ̀ tẹ̀lé Bánkọ́lé lọ tẹ́ni ọmọ ológo ọ̀hún tẹ́ni ọmọ ológo àbó o ti gbàgbé ni gbogbo rìsí <laughs> tẹ́ni tẹ́ńbẹ́ tẹ́ńbẹ́ abiyamọ ni ọ́ abiyamọ ni ọ́ Sàámú Alájọ sọ orí rẹ mo ń sọ fún ọ Sàámú Alájọ sọ ara rẹ o sọ ara rẹ o ó ti gbàgbé bó ṣe máa ṣe tánórí máa ṣe mí gbogbo wọn àlùmọ <laughs> ah. ẹni Sàámú Sàámú Sàámú àmọra wa àmọ́ra wa o àmọ́ra wa Sàámú ẹ sọ fún Sàámú Alájọ mo mọ̀ pé òun wò mí Sàámú sọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ rẹ Sàámú sọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ rẹ ni mo sọ fún ọ Sàámú sórí oníwárápá tó ń gbé dìde kò lè kò lè dá mi dúró tí n bá fẹ́ náà ń pàṣán tí n bá náà ń pàṣán kò sí ìyá láyé ẹni bọ̀dì yín tó lè dá mi dúró ọlọ́run mo kàn ń fún yín lẹ́nu á ti rọ̀ lára èmi ìjà mi ìjà báwọn á ti rọlẹ̀ lára yín ìgbà tẹ́ ẹ̀ bá lérò màá tún ẹ̀ríkẹ́ ti gbàgbé ilé mo tún yọ sọ́ọ̀kì lẹ́yìn yín so wàá ráwọn fídíò yẹn mo ti bá yín kọ́ tiẹ̀ ka àwọn bọ́ọ̀bù tó kù pọ̀ lé àwọn ọ̀rọ̀ tó kù lẹ̀ ṣèṣì àwọn sọ́rọ́ àwọn tó ń pè ọ́ sáàmù alájọ tọrọ pọ́n láìkì ẹ̀ they don't love you ó ti ṣẹ̀ wọ́n ó ti ṣẹ̀ ẹ̀ Saamu ó ti sẹ̀ ó mọ ó ti sẹ̀ tí n bá sọ màá sọ orísìn tó fi sẹ̀ fún ẹ ṣùgbọ́n kì í ṣe lórí ètò yìí màá ṣètò yẹn lọ́tọ̀ ni ó ti ṣe ọlọ́run kì í ṣe ènìyàn ọlọ́run ló ń bínú sí ẹ lọ́wọ́ Sàámú Alájọ ọlọ́run tó dá ayé àti ọ̀run ìwọ tó o ti ṣe gbogbo orílẹ̀-èdè Nàìjíríà o ṣe orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá lásán apáàtì Nàìjíríà the whole Yorùbá ó ti ṣe ó ṣe ọlẹ́dàá ọmọ Yorùbá ṣé o máa ń tó sẹ́ńgbà tó wà láàrin politics ni ọlọ́run wá fi ẹ́ lẹ̀ ó fa ẹ̀ kúrò ó tún wá dé gbà tó wá dé tán kọ́ kí ni ìgbésẹ̀ tó gbé ìjọ tí wọ́n wà bọ́ọ̀sì ilé rẹ̀ kí ni tó ṣẹlẹ̀ tí wọ́n fi kó bàtálíọ̀n wá kí ló ṣẹlẹ̀ àkíní ẹlẹ́ẹ̀kejì kó tó di ọjọ́ mẹ́ta ó kọ̀ tún la tí àwọn èèyàn máa káwọn DSS máa wálé ẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtàdògán àti àwọn ọmọlẹ́yìn yín tó ẹlẹ́ẹ̀kejì náà so wárẹ lẹ́ẹ̀kẹta Samu Alájọ ibo ló lọ ibo ló jẹdé ṣé Yorùbá nation ṣé Yorùbá nation náà fi wá sílé ẹ láàrin èmi àti ẹ Sàámú Alájọ ṣé torí Yorùbá nation ni yes wọn rí i pé òun pariwo Yorùbá nation àmọ́ òun pariwo yorùbá nation yẹn tán fi wá sílé ẹ àmọ́ sétorí ẹ gangan gangan náà fi kó bàtàlíọn wá wọn lè wá láti wá arrest ẹ bí èèyàn bíi mẹ́ta mẹ́rin kan wá bẹ àmọ́ sétorí rẹ torí yorùbá nation yẹn gangan gangan náà sì wá <laughs> Sàámú Alájọ máa gbó wá gbó mi bó pẹ́ Sàámú Alájọ fún wa lówó wa o a fẹ́ fowó wa ṣe nǹkan re nínú Yorùbá nation yìí o Sàámú fún wa lówó wa kíákíá Sàámú Alájọ Sàámú Alájọ onímọ̀gẹ́jì sọnù ìwọ níwọ̀ gba mi ìyàwó rẹ̀ gba mọ́gẹ́jì sẹ́ọ̀dẹ̀ lọ pè wá àwọn èsì ẹ̀lẹ́tírẹ́sì bíi bí èèyàn bá wà ń lo èbó kó o tó lè gba mortgage five years náà níyàwó rẹ̀ lò ní Germany iṣẹ́ kí níyàwó rẹ̀ ń sìn èèyàn tó bí ọmọ méje tó sì jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ló ń fún àwọn ọmọ méjèèjì lóúnjẹ o rò pé gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ gọ̀ láàrin ọdún márùn-ún ibo ló ti rí owó tó fi ra mortgage tó fi gba mortgage ó máa ní iye owó tó wà nínú àkáǹtì ẹ̀ because gọ́ọ̀mẹ̀ntì ló ń fún àwọn ọmọ méje lówó at least a sì máa gbà tó three thousand dollars lóṣù three thousand tó wá ń gbà yẹn tí ó bọ́ àwọn ọmọ fáwọn ọmọ lóúnjẹ sùkú nǹkan kan wà ń bẹ̀ ọwọ́ rò pé ìjọba abẹ́ gọ̀ tó mọ̀ pé kò ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ló ń fún lówó iṣẹ́ tó ṣe bó bá tiẹ̀ ń ṣe èlò ló mú wọlé gọ́ọ̀mẹ̀ntì wá fún ní mọ́gẹ́jì Sàámú Alájọ fún wa lówó wa eléyìí tó rà sí tó kọ́ńplẹ́ẹ̀sì tó fà tó tóbi burúkú burúkú yẹn tí mo rí fídíò rẹ̀ báyìí mo káwọ́ lérí tó fà sí mọ̀wé ìbàfọ̀ ṣé mọ́gẹ́jì náà Nàìjíríà ti ń fún yàn mọ́gẹ́jì Samu, ṣé Nàìjíríà ti ń fún yan mọ́gẹ́jì sọ́ra rẹ o ìwé mi àti ẹ̀la lẹ́jọ́ sọ́ra àwọn ajá kó gbé ìgbé èèyàn jáde òní dáhùn ló yìí fi hàn pàǹtí hàn ní ìwọ èmi àti ẹ̀la lẹ́jọ́ èmi àti ẹlẹgbẹ́ èmi àti ẹlájọ wà ní sájọ lógo ni ológo èmi náà lógo torí ìnìyàn sọ pé ológo àjọ lógo ni àjọ wà lójú ọjà àjọ ń tajà ní èmi àti ojú èmi àti wà ní gbangba wálíà bọ́n bá rí ọba ìwọ ni ha kò sẹ́ni tí ó rí Sunday tí ó lóhun ò réèyàn

a máa gáráǹkì a máa fò pìkì lórí ìjókòó bí ẹ̀rọ pẹ́lìtì ẹ̀rọ tó fẹ́ fòyọ yìí lè dá wèrè lómi yìí dá wèrè ló amúwèrè ta ló mú wèrè wá <laughs> ta ló mégùn wá lọ́rọ̀ rẹ̀ ẹ̀ẹ́n amúwèrè lòde ńlọrọ̀ tiẹ̀ èmi àti ẹ̀ lálẹ́jọ́ sàmú alájọ sọ́ra rẹ o mo sì ń fún ọ ní wọ́n ní o bọ́ọ̀ta kó lọ apologize fún gbogbo ọmọ Yorùbá not me the whole Yorùbás you need to come out and apologize for us ó betrayed wa you are a betrayer Sàámú Alájọ you are a betrayer bó ṣe ń jẹ lọ́wọ́ APC ló ń jẹ lọ́wọ́ PDP ló ń jẹ lọ́wọ́ àkọọdù ṣé Túndé lára àwọn ọmọ rẹ̀ ò lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣe tí nígbà tí wọ́n fẹ́ẹ̀ ṣe ṣúárìn fún Adeleke lọsùn sọmọ rẹ̀ Túndé ò lọbẹ fọ́tò Túndé tó wọ àǹkárá àǹkárá ló wọ àǹkárá tán dá ń bẹ Túndé wọ kì í sì wọ ló rán lọbẹ torí wọ́n máa dìfẹ́ǹdì ẹ pé Sàámú Alájọ sọra o kí ló wà láàrin wàtẹ́mísí Se ba wèrè yẹn sì ń dìfẹ́ǹdì wèrè ń ta wọ́n dẹ̀ ń bú mc ìwo onírọ̀ yìí Samuel Alájọ sórí rẹ ìwé tó bá ṣe ń gbé àwọn ajá jáde sí mi ni màá ṣe máa bá ẹ fẹ́ mi ìwà ní sọ púpọ̀ mọ́ tíntíntín àwọn pọ́ìntì kọ̀ọ̀kan ló kù tí mo jùlẹ̀ pọ́ìntì sẹ́mi tẹ́mi jà fún wọn gbà ba ń kọ́ lérò tí wọ́n sọ fún mi pé ọ̀wọ́ arán ajá yẹn síta pé kan sọ fún mi pé wọ́ntẹ́ẹ̀dì pé wọ́n ń wá èmi pé èmi àti Báńkọ́lé lájọ ìwọ kọ́ ló sọ fún mi pé Báńkọ́lé ń gbowó ni ṣé kìí ṣèwọ mo tiẹ̀ máa ṣé kìí ṣèwọ Sunday Kútọ̀nù ni ló sọ fún mi ni àbò ìwọ ló sọ ìwọ ló sọ fún mi tó o bá dẹ̀ sọ fún mi kẹlẹ́dẹ̀ kó fìyà jẹ mí ológba owó lọ́wọ́ àwọn èèyàn o dẹ̀ fún mi ní rìsíìtì mo dẹ̀ ní ológba owó lọ́wọ́ àwọn èèyàn ó dẹ̀ ní kí n bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kó gbowó lọ́wọ́ àwọn yẹn náà ó tún gbàyàn ìwọ ìkan iná ló sọ fún mi pé ó gba eleven million lọ́wọ́ bàbá Akíntóyè Sunday tó o bá ti sọ kọ́lọ́run kó fìyà jẹ mí but tó bá sọ Ọlọ́run á fìyà jẹ ẹ́ nílọ́gba ìwọ ló sọ are you not the one Sàámú Alájọbí careful o mọ ẹ̀ ń tú nǹkan tó yẹ kí n tú o pẹ̀lẹ́rì ní ìsìn máa mú wa o o sọ you told me mo dẹ̀ ní pé torí pé mi ìfẹ́ belief mo ní fún mi ní ẹ̀rí owó tó ní Bankole gbà because Bankole ò gbowó lọ́wọ́ mi fún mi ní evidence yẹ ìwọ ló jẹ́ kí n tara jáde níjọ́ náà pé ẹ má dáwó fún you are the one ìwọ wá rán ọmọ oní wọ́rápọ̀ onígbẹ̀gbẹ̀ lọ́rùn yẹn oníkele o oníkẹlẹ̀bẹ̀ lọ́fun ọwọ́ aràn pé kó máa sọ pé èmi ń jalè èmi ń gbowó yorùbá kì í sì wà tí Bankole lẹ́jọ́ ń jalè ni abẹ́ ẹ̀jọ́ ọmọ ọwọ́ ara yín ni àbí gbogbo voice note tí Bankole ìwọ kọ́ sẹ́ndì ẹ̀ sí mi àbí receipt gbà tí mo ní èmi ò kì í gba mi ò believe give me the receipt you gave me the wrong receipt because the receipt receipt if you play receipt yẹn receipt yẹn ni àkàndá ń play ìwọ náà ló send the receipt. are you not the one Saamu Alájọ are you not the one send it to kúròpé bàbá kékeré tí wọn kọ́ send ẹ sí bàbá kékeré receipt tó send sí tó pé mi ò kì í ṣe kà ìdí tí mi fi ní gbàgbọ́ ni pé mo sọ fún ẹ mo ní receipt oníbànkọ́lé gbowó lọ́wọ́ àwọn èèyàn ó connect mi mama nìkan ní Ghana bóyá òun náà ní ay I don't know òun náà bá mi sọ̀rọ̀ dáìmì yẹn náà mo mọ ay tó ò lè sùn lóru Sàámú ìdájí báyìí ló máa máa jí tó ò ní jẹ́ ìsùn dágọ́ mẹ́fà àárọ̀ tó máa máa pè mí káàánú ẹ̀ ń ṣe mí àṣàbíyamọ́ àwọn wèrè tó wá mú lẹ́ni ká nígbà tí Báńkọ́lé jáde ńgbà náà tí gbogbo wọn ti tẹ̀lé Báńkọ́lé lọ kó má dé èmi torí pé mo mọ bá mo mọ orú ẹ̀dá tí Báńkọ́lé jẹ́ kí wá fi opportunity ìwà rẹ̀ yẹn kí kúkú mi ìfẹ́ sọ nípa Bankole mi ìfẹ́ sọ gbogbo ìwà tó wù mọ́ ò dá sí torí tí ẹ mọ ṣe sọ gbogbo àṣírí Bankole síta mi ò dẹ̀ ní mi ò dẹ̀ purọ́ ọmọ Bankole torí tí ẹ nì èmi tẹ́mi wá dúró tí ọbí sọrùn lálàkọ̀kọ́ ńgbà tán bọ́ọ̀sì ilé ẹ ẹlẹ́ẹ̀kejì nígbà tí Bankole dé tí gbogbo ayé ti pa ẹ́ tì èmi tẹ́ni ọmọ ológo ni mo mọ̀ stand by you ti dájú láago mẹ́fà tó o bá pè mí láago mẹ́fà kọ́lọ́run kó fìyà jẹ mí ǹgbọ́n tó bá níbi Ọlọ́run á fìyà jẹ nígbàgbà tó o bá stop láti máa gbẹ̀yàn dìde tàbí láti máa attack mi Sàámú Alájọ ìyá tó ẹ̀sẹ̀ ń jẹ yìí preamble lórí òtí rí mẹ́ lórí òtí rí mẹ́mẹ́mẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìyá ẹ̀ ni mo jẹ́ bí kò tètè gbọ́ mo wá ń wo bàbá dákú bàbá anybody yín tó fẹ́ sọ fún mi pé bo ni mo fẹ́ gbà kọjá máa lu agogo lórí yín ẹ̀gbìn láyé ẹ̀ mọ̀ gbàbẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ń ṣépè fún yàrá ìjà gbogbo yín àbórí yín ti dàrú ibo lẹ́yìn olóorun òní inú mẹ́wàá gbàgbà gbogbo yín lẹ́ ń sáré tẹ̀lé bá ń kọ́lé gbà náà tẹni Bankole lẹfẹ Bankole ni áńgẹ́lì èmi ní Bankole tí mo ń sunkún fún ẹ tèmi àti màmá sunkún Sàámú Alájọ you don't forget o ah kápákpánu àsọlẹ̀ ìmoore ni wọ́n gangan ní great nobody you are the one great ní ẹ Sàámú Alájọ so èmi tèmi dúró tì ọ́ mo dẹ̀ kìlọ̀ fún ẹ pé kórúkọ ẹ tó fọ́pọ̀ torí tó ń bọ̀ wájú fún ẹ ní agbára ìrántí Ọlọ́run fi hàn mí lórí ọ̀rọ̀ ẹ ó ní pípọn mo dẹ̀ ń wọ ọ̀nà bọ́ọ̀tà apologize kó o sọ̀rọ̀ sí ọmọ Yorùbá ní etí tí orí Ọlọ́run ti ṣetán tí ó gbẹ̀san ó ní bẹ́ẹ̀ kọ́ ó gan wá ń sọ fún ẹ pé o ò gbúdọ̀ jáde wọ́n ní òun ìjà wọn lóò lè jáde nínú àwọn wèrè yẹn àti Ọlọ́run àti ẹlẹ́dàá àwọn sixty million dọ́kí ló fẹ́ nú ẹ láàrin wákàtí tó fẹ́ fi sọ̀rọ̀ pé ẹ̀yàn èèyàn mi o àmọ̀pá àti fẹ́ẹ̀lì yín o àpláàní pa gbà yín o twenty twenty two o pàdé clear o bí ọ̀gá yìí Sàámú àgbà Sàámú àgbà Akíntóyè Sàámú oní Sàámú àgbà oní Sàámú Alájọ the master planner oní master planner Sàámú Alájọ àgbà tó tó ń sọ̀rọ̀ nígbà náà báwo máa declare ẹ̀ẹ́dẹ̀ bọ́ta kẹ́ apologize fún gbogbo ọmọ Yorùbá wọ́n fi ẹ̀sùn declaration kàn ẹ́ ó dákẹ́ fíìmù olómọ wọ́n fi ẹ̀sùn owó òmìnira kàn ẹ́ ó dákẹ́ fíìmù wọ́n tún fi ẹ̀sùn pé wọ́n mọ̀ nípa bó ṣe lọ rẹ̀ ẹ̀ ń dọ́ọ̀sì ó dákẹ́ fím ìwọ ọmọ dàrú yìí Sunday Dagboru Dagboru ni ọ́ Sunday Dagboru Sunday Dagboru ó dẹ̀ dagbo èrú ìwọ náà ló tó ó tó díẹ̀ ń bẹ̀ ó dẹ̀ tún fọ́ toró ti sọ̀rọ̀ ẹ̀ di pé ọlọ́run bí ò bá sí ẹ kò lè sẹ́lómi àánú ẹ̀ dẹ̀ ṣe mí ìjọ tó ti fi rẹ̀ wé ọlọ́run ni ọlọ́run ti padà lẹ́yìn ẹ̀ i told you ìjọ tó fi rẹ̀ wọ́ ọlọ́run ló ti padà lẹ́yìn ẹ̀ mò ń bọ̀ wá ka bí ẹsẹ̀ ibi tó wà fún ẹ èèyàn tó ṣe bíi tiẹ̀ èèyàn tó ṣe bíi tiẹ̀ ibi tó ti ibi tó dé má kà fún ẹ kì í ṣe ènì èèyàn ò kì í ṣe tẹ̀ ń ṣe èèyàn ò gbúdọ̀ máa wúrú wà tẹ̀ ń wù tí ẹ̀dá bá wà nílé ayé kò gbúdọ̀ máa fira rẹ̀ pé ọlọ́run tí ọlọ́run bá ṣe ẹ́ lóore ó gbúdọ̀ jẹ́ káyé mọ̀ wípé ọlọ́run ló ṣe ẹ́ ní oore tí àwọn èèyàn bá ń ṣe ẹ́ láàánú jẹ́ káyé mọ̀ jẹ́ kí ọlọ́run àti ènìyàn mọ̀ pé ọlọ́run ló ṣe é o kì í ṣe èmi ṣùgbọ́n wọ́n ń sọ fún àwọn ọmọ yorùbá pé wọ́n ló ń ṣe gbogbo nǹkan fún wa ó ní wọ́n ló ń ṣe fún wa gbogbo ẹni tó bá fún ẹ ló wà máa ní wọ́n ló àwọn èèyàn dẹ̀ ń ṣàánú ẹ̀ ọlọ́run dẹ̀ ń ti àwọn èèyàn láti ṣoore fún ẹ gbogbo ohun tó ṣẹlẹ̀ sínú ilé ẹ ọlọ́run dẹ̀ ń ṣe é wọ́n tún gbogbo ẹ̀ ṣe true pass èèyàn still náà o ò mọ oore ọlọ́run o ò jẹ́ kó yé àwa ọmọ yorùbá àwa ọmọ navy o ò jẹ́ kó yé àwa ọmọ ogun tí ọlọ́run kó tẹ̀lé ẹ lẹ́yìn wípé ọlọ́run ṣe ẹ́ láàánú ṣùgbọ́n òun sọ pé ìwọ náà ni ìwọ ó tún wá sọ wípé láìsí ìwọ a lè délẹ̀ láìsí ẹ yorùbá nation ò lè wáyé láì ṣí ẹ àwọn ọmọ ẹ tó ń sọ jáde ó ò dẹ̀ sọ pé kán sọ́tọ̀ ó ti kọsẹ̀ látọ̀rọ̀ ọlọ́run ọlọ́run dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bínú sí ọ mi tí ìrírú àdúrà kan gbà fún ẹ o ó wà nínú bíbélì pẹ̀lú ó ti kọsẹ̀ you need to apologize in public kó o dẹ̀ fi anybody tó bá fẹ́ dìde sílẹ̀ torí wọn ló jẹ́ káwọn èèyàn dìde ìlara pọ̀ fún ẹ you too jealous of people sẹ́mi náà tó fẹ́ gbapò mẹ́ ẹ lọ́wọ́ obìnrin ni mí mi ń ṣe wọ́ríọ̀ mi sì dàgùdà iṣẹ́ tèmi mo mú yìí ẹ tún ti ń ṣe lára rẹ ń tẹnu rẹ bá ti lọ sókè jù ogun máa mú ọ ni pé wọ́n ti ń gbórúkọ eléyìí jù ìwọ ló yẹ kán máa polongo orúkọ ta ni ọba ìdìwé bá ìdìbò yìí tó bá padà rán ajá kan jáde tó bá bú mi màá fọ́ ojú tí ò yẹ kí n fọ́ ṣùgbọ́n mo mọ̀ pé àwọn èèyàn fẹ́ fi ẹsẹ̀ lẹ́yìn àná ṣe máa ń sọ fún ẹ pé kó o jáde ṣé ẹ ti ọbẹ̀rọ̀dù tiẹ̀ tó kéré nínú nǹkan tó wà ńlẹ̀ yìí ọbẹ̀rọ̀dù kéré àní wákàtí mi fẹ́ pẹ́ torí àwọn èèyàn mi fẹ́ pẹ́ mo máa padà wá mo ń bọ̀ wá ṣe thirty minutes ní ẹ má ti lọ mo máa padà wá mi ìfẹ́ jọ ẹ̀rẹ̀ mélèé because tí ṣòba ti ń gùn jù torí àwọn tí ó wọ dátà eléyìí ó lè mọ ju thirty minutes lọ ní ìsìn náà dẹ̀ ni mo máa ṣe mo máa kọ́ ti eléyìí ẹ wá jọ ẹ̀mí padà mo fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún yín níbi tó ti kọsẹ̀ ó ti kọsẹ̀ ó kọsẹ̀ èèyàn kan ló ń bínú sí ọ olódùmarè ni kò gbọ́ lẹ́nu nobody èmi tẹ́ni ọmọ ológo tí mò ń sọ̀rọ̀ ẹ̀ èmi ni mo nífẹ̀ẹ́ rẹ̀ jù torí mò ń pe àkíyèsí ẹ̀ sí pé ọlọ́run ń dubínú lọ́wọ́ n tó dẹ̀ pé ò bá dẹ̀ ṣe ìbínú tó bá bọ́ ọlọ́run sọ̀rọ̀ n tó máa bá ẹjà ó máa nípọn ju tó lérò lọ torí sọ fún ọlọ́run wípé láìsí wọ oní láìsí ẹ yorùbá nation lè wáyé who are you sunday ta ni ẹ tó sọ fún ọlọ́run wípé láì sí ìwọ kò ní sí yorùbá nation pẹ̀lú bí ìyà ṣe ń jẹ àwọn èèyàn tó pẹ̀lú tí ojú àwọn èèyàn rí bẹ́lẹ̀ bá jáde wàá dìde ogun wàá máa jà lábẹ́lẹ̀ mo mọ bó ṣe pọ ọmọ bọ̀tà nígbà náà náà tó máa pe bọ̀bọ̀ yẹn tó rú tó rú bọ̀bọ̀ yẹn máa sọ pé ah olúwa mi ò mọ̀ jẹ́ ń sun o olúwa mi ti fẹ́ pa mí o gbogbo tó ń sọ fún ló ń sọ nígbà yẹn tó máa fún mi ní mẹ́sẹ̀gì níwọ àwa ìwà dúró tí ò àwa yẹn wá lọ́ọ̀tá rẹ ládọ̀dá rẹ lọ́dọ̀ rẹ wọ Sunday èmi tèmi ò sùn lóru mọ́jú tí mò ń ṣàánú ẹ tí mò ń jà fún ẹ táyé flag mi táyé report mi because of pé mo ń fight fún ẹ pẹ̀lú Bankole tó yẹ pé nígbà náà Bankole náà làwọn fẹ́ tó bá màmá ẹni tó ti Bankole èmi mo mà ti Bankole kúrò ní Yorùbá nation èmi ni mo jẹ́ kí ayé mọ̀ púpùrọ̀ ni torí pé lóòótọ́ òpùrọ̀ ni kò yẹ kí n sọ̀rọ̀ ó yẹ kí n jẹ́ kó máa gbá géèmù ẹ lọ ṣùgbọ́n because of you àdúrà ẹ̀ ṣe mí bó ṣe máa ń sunkún jọ náà ó máa ń ké oké you cry you cry ai mo dẹ̀ sànú ẹ̀ pé Ok, tí mo bá mọ̀ nípa Bankole mo rẹ́dì láti tú síta káyé lè mọ̀ pé Bankole ò ṣe olóòótọ́ torí mi ìfẹ́ sọ̀rọ̀ mo fẹ́ kó máa gbá yín lọ ni kò kàn mí kò kàn mí mo wá lọ pé torí pé mo fẹ́ sàánú tiẹ̀ mo wá tú àṣírí Bankole síta mo tú síta tó máa máa kọ́ mi ní mẹ́sàn-án mẹ́wàá ní mẹ́sàn-án ló máa máa pè mí are you not wa àwọn wèrè tán ló ràn wọn ó ràn mí níṣẹ́ you always called me you always told me you always called me tẹ́mi yẹn mo wá dọ̀ta yín lẹ́nu mo dẹ̀ wọ́n rẹ ìjọ tó lọ́rùn bínú sí ẹni mo sọ fún ẹ pé lọ́rùn bínú lọ́wọ́ ìwọ ọmọkùnrin jáde kó apologize jáde kó debunk gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ lórí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wà lórí bẹ́ẹ̀ bọ̀ kí wọ́n dáríjì ẹ̀ we will forgive you ẹlẹ́sẹ̀ kò kí lọ láì máa jí ẹ̀ṣẹ̀ àǹdẹ bíbélì gò fẹ́ kú ẹlẹ́sẹ̀ wọn lọ́lọ́run ò fẹ́ kú ẹlẹ́sẹ̀ bí kò sí kó ronú pìwàdà o ò lẹ́ṣẹ̀ ni ẹ ìyẹ̀ ẹ̀ṣẹ̀ tó o ti ń jẹ láti yẹ̀ wá ìwà nineteen tó o ti ń wù láti lẹ̀ wá ó tún wá wù dénú yorùbá nation yìí ó ń dúró pọlọrọ ò ní bínú ẹ ó mọ iye ẹ̀mí tó ti dànù ẹ mọ iye àwọn tó ti kú ẹ mọ iye àwọn tó ti sunkún tó ti wà lórí the níbi because of you kó tó jọ yorùbá ni ṣé wọn mọ iye ìka tó ti ṣe ṣé wọn náà sí lára àwọn àwọn problem ta ní nàìjíríà ni you are the, you are also the problem of we have in nigeria in yorùbá land ìwọ náà wà lára wọn àbọ̀ ọba wọn dàbọ̀ kì í ṣe political talk ní ẹni yes are you not the one ẹbẹ wọn olóṣèlú ló ṣiṣẹ́ fún tẹ mọ máa jí àpótí ìdìbò gbé tẹ mọ máa dagboru tẹ mọ máa da nǹkan rú are you not the dagboru of nigeria of yorùbá land there olóṣèlú ló ṣiṣẹ́ fún ọlọ́run wá fojú fò dá o tún wá sọ fún àwa páàní lọ kí ló ṣẹlẹ̀ ó ti fẹrẹ ẹ wọ lọ́run Ọlọ́run ṣoore fún ẹ torí pàdé ti gbé ẹ lérí ó ló fẹ́ kó wa kúrò nínú nínú wàhálà oníwọ ló fẹ́ ṣáájú ìwọ ọkọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation Sàámú Alájọ are you the one sorry my baby ojú ẹ̀rí bá kan síwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ni ìwọ ọkọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation ó wọlé ni àwọn ọmọ Ísírẹ́lì ti wà ní Ísírẹ́lì tipẹ́tipẹ́ wọ́n ti wà nílùú íjíbítì kó tó di pé lọ́rùn pé Mósè pé Mósè ìwọ ló máa kó àwọn èèyàn yìí akálòlò ni ẹ bí ìwọ náà ṣe jólódo tó dákólòlò tó máa ń pretend lọ́dẹ̀ ni ó máa ń pretend yìí tí wọ́n máa ṣe bíi pé ò mọ nǹkan kan wọ́n tún máa sunkún egbére tá ń gba búrẹ́dì ẹ sọ fún àwọn màálù ẹ tó ránṣẹ́ sí mi mo kọjá ẹ o ẹ kí ẹ mú ẹran bí ó rẹ̀ kọ́ o eléyìí tẹ̀ ṣe rèé my love sí wọ́n ṣèkà fún mi bí gbó ẹ rí ẹyí èèyàn mi ẹ ṣèkà wọ́n lu agogo lórí yín ẹ ní gbọ́rọ̀ ayé mọ́ a a àwọn èèyàn ti wá ṣùgbọ́n ìwọ́wọ́ pọ̀ máa wá inú àwọn èèyàn ti dùn inú àwọn èèyàn ti dùn inú àwọn èèyàn ti dùn wọ́n dẹ̀ dé kò sí wàhálà kò sí ṣòro ìwọ ọwá dúró pé tí ò bá sí ẹ kò ní sí Yorùbá nation who are you tí ò bá sí ẹ kò ní sí Yorùbá nation for what ìwọ ọlọ́lọ́run ni n tó ń sọ fún wa nìyẹn bẹ́ẹ̀ lè bá jáde wàá de àwọn ajá síta kán mọ́ bá wọn jà wàá di àwọn èèyàn síta kán mọ bá wọn jà Sàámú Alájọ Sàámú Alájọ kú tọnu Sàámú Alájọ àánú rẹ̀ ń ṣe mí àánú rẹ̀ ń ṣe mí ó ń kìlọ̀ fún ọ hmm. sọ̀rọ̀ àwọn tó tó so mọ́ wọn ò ní gbà ọ́ mọ́ gbàgbé pé nígbà tí wọ́n mú ọ àwọn tó fọkàn sí ò gbà ọ́ wọ́n forúkọ rẹ̀ pawó ni o tẹ́ni ọmọ ológo fi ọ́ pawó o àwọn tán súnmọ́ ẹ nígbà náà bọ́sẹ̀ ń ṣe pẹ̀lú rẹ̀ rè torí pé wọ́n fi ẹ́ méèkì owó gbà tán bọ́ọ̀sì ilé ẹ̀ báyìí wọ́n japa ni o kò sí kankan tànù wọn o èmi tẹ́ni ọmọ ológo tí ń jáde lọ́sàn àti lóru rè torí ó jalá ìmoore ńgbà náà bó bá tiẹ̀ gbàgbé olórí orin làṣẹ sí rògùn tó gbàgbé tó yalá ìmoore tán wá lèmi lọ tá rẹ àwọn olórí burúkú tí wọn pòfo láyé tí wọn pòfo lọ́rùn tán lèmi pé èmi kórìíra Sunday ẹ ṣì èrè ni tí àmọ̀túnmọ̀ kan lè yàn kórìíra èèyàn ni mi ò kórìíra rẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ fún Sàámú Alájọ òtítọ́ ọ̀rọ̀ ni mo ń bá Sàámú wí Sàámú ò sì gbọ́ràn kúrò ọmọ ló jẹ́ sí mi ọmọ ni Sàámú Alájọ jẹ́ if you don't know àwa abiyamọ tá a kùn ọ́ rè nígbà tó fẹ́ já dànù mo fi ọ̀já ayé mo pọ́n mo fi ọ̀já abiyamọ mo pọ́n mi ìjọ jábọ́ lulẹ̀ nígbà tí ayé rò pé ó parí fún ẹ ní twenty twenty one ó níye iṣẹ́ tí mo ṣe ní òru ó níye ọjọ́ tí mo fi ń ṣiṣẹ́ olórudé báwọn èèyàn mi bá ṣí àdúrà lọ bí èmi lọ ṣe tèmi adẹ̀wà kí ẹ fàjà abiyamọ kùn ẹ ní kòríta méje ní òru méje hmm, ìkóríta méje ní òru méje èmi tẹni ọmọ ológo fọ ọjà abiyamọ kùn ẹ mi ò sọ ọjà mi nù mo sì ń kún ẹ lọ ọ̀tọ̀ ọba sì ń sọ pé bẹ́ẹ̀ kọ́ màá jó ọ̀gá yẹn níná sọmọ pé ó ti ń lọlẹ̀ abiyamọ ni mí tèmi bá gbẹ́kún ọmọ tèmi ní máa ń ta tí wèrè mi ń ṣe àwọn olórí burúkú tán fi ẹ jẹun mi ń ṣe àwọn àṣírí tán fi ẹ pawó tó jẹ́ pé ìgbà tó bá ń dùn làwọn máa ń dé ìgbà tó bá ń korò wọ́n máa ń jápa ìgbà tí bá ń kọ́lé bó ṣe gbàgbé wọ́n gánmọ̀ kan gbàgbé ẹ Sunday Sàámú wọ́n gbàgbé rẹ tẹni sọ̀rọ̀ sọrọ fún abọ́ ti gbàgbé owó gánmọ̀ pọ̀ gbàgbé rẹ̀ èmi ni mo pè é náà pé ó sì bá jáde máa ní sọ̀rọ̀ ṣé bí òun náà ló nífẹ̀ẹ́ rẹ ni òun náà mọ̀ tí ń fọ́lò bá ń kọ́lé gbogbo mọ̀ tí ń sọ pé ẹ jẹ́ ká fún bá ń kọ́lé láǹfààní èmi mo sọ fún ẹ náà pé gbọ́ nǹkan tágbàgbà máa ní tó ń sọ wáì tí gbogbo ń wá ṣe báyìí gbogbo nọ́mà ti tẹ̀lé bá ń kọ́lé tẹ́ni ọmọ ológo tó stand by you lẹ́lẹ́kejì mo tún mú òru méje ìjìnlẹ̀ tó gbáskì mo mú òru méje ọ̀sán méje ọjọ́ méje ìkóríta méje mo tún fi pè lọ́sẹ̀ẹ́ èmi tẹ́ ní ọmọ ológo mo wá dọ̀tá rẹ̀ gba mo ti ń bínú sí ọ̀rí bọ́ọ̀sì rí nìsín ìwọ́dà tẹ́ ní ọmọ ológo ń bínú lọ́wọ́ bẹ́ẹ̀ ni torí pé o fojú olóore gúngi o dẹ̀ sọ fọlọ́run pé mo tún wá fi ẹ́ lẹ̀ pé mo ṣe fọlọ́run mo fi ẹ́ lẹ̀ pé mo ṣe fọlọ́run o tún wá sọ fún èmi pé yorùbá ò ní lọ mo ti fi ẹ́ lẹ̀ pé mo jẹ́ ohun tó ń ṣe mo jẹ́ ọwọ́ á tí ò bá síwọ̀. Si kò ní sí yorùbá ọlọ́run ló ń bínú lọ́wọ́ nóbì mi o ọ̀ tó máa lò mí láti fi ṣe pàṣán pàṣán gidi ni wàá dẹ̀ gbà kótó kótó Sàámú Alájà mú Alájà wọ́n sùn ní gbowó mi Sàámú Alájà Sàámú Alájà wàá gbé má gbowó mi bó pẹ́ Sàámú Alájà fún wa lówó wa o wàá fẹ́ fowó wa ṣe nǹkan rẹ ni o. Sàámú ìwọ àti Akíntóyè wà gbowó wa a máa gbowó wa ìwọ àti Sàámú aládùn àgbà Sàámú Sàámú you know me o you know me o ìgbẹ́ tó ti lè pèdè pé káwọn èèyàn sá fún mi sọ ọmọ reason tí Ọlọ́run ṣe bínú sí ẹ tán yanyan ṣé sọ fún ẹ I will tell you today ológbó ló ń pé ẹ sá fún o ẹ wà kí ẹ fùfún tẹ́ ní o ó máa ń ba ayé èèyàn jẹ́ o ó máa ń rìkọ́ọ̀dù èèyàn o ó máa ń ba ilé ayé ènìyàn jẹ́ o ẹ sá fún ìjọ tí ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní bínú sí ẹni yẹn èmi tẹ́ni mi ò ní forgive ẹ lérí ọ̀rọ̀ gbólóhùn tó ń jìyà sí lọ́wọ́ mi mo ti sọ fún ẹ lénìí mi ò gbóhùn ẹ jáde rí you have many voice notes tó máa ń send tó máa ń sọ you have tí n bá fẹ́ ba ayé ẹ jẹ́ màá ba ayé ẹ jẹ́ èmi tẹ́mi stand by jù lẹ́là àkọ́kọ́ nígbà tán bọ́ sílé ẹ̀ mo mọ tó jáde lára mi ní táìmù náà ní táìmù òru keje pàṣípàrọ̀ ni mo ṣe pàṣípàrọ̀ because of you mo ṣe pàṣípàrọ̀ mo ṣe pàṣípàrọ̀ because of you ló jẹ́ kí n tètè yára sí ẹ Tẹ́ni eléyìí ó kò bọ́ ọ tètè darí wálé o ẹni tó bá mọ àti wáyé olùnàgún ni ó mọ àti lọ rẹ̀ ẹ eléyìí pàṣípààrọ̀ yìí ọ tètè lè bẹ̀bẹ̀ o ìyá mi yé mọjá iye mọjá ọ̀sùn ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóyà yù àbíyamọ àbíyamọ tó ń gbọmọ rẹ nínú ìṣòro tó ń gbọmọ rẹ nínú ewu mo yá ajá pa láyé èmi yóò jẹ́ kí kó bá mi ẹni tá a ṣe fún òwò rí o pètè hmm. yá adarí wálé àsìkò tó àsìkò tó tí n bá sì wà bẹ́ẹ̀ mi ì tí ì rẹni tó lè mú ẹ tó sí bí n bá sì wà bẹ́ẹ̀ mi ì tí ì rẹni tó lè fọ́ tẹ̀ lójú tí mo sì wà bẹ́ẹ̀ mi ì tí ì rẹni tó máa sọ fún ẹ pé òun fẹ́ gbé ẹ wálẹ̀ lójijì àfi tí ò bá mọ mi àfi tí ò bá jata àfi tí ò bá tẹ ilẹ̀ dó lókù bẹ́ẹ̀ ni tí ò jẹyọ̀ ṣùgbọ́n tó bá ń jẹ tó dẹ̀ ń gba afẹ́fẹ́ tó dáa sára èmi nì bọ̀ báyìí mo ti dànù ó dànù mi mo rí pé mo rí pé ìwọ ló wà ń di péjì mi ìwọ ló rányàn síta èmi tẹ́mi ń gbé ọtí mi ò fẹ́ kórúkọ tiẹ̀ bàjẹ́ wọ́n wá fẹ́ kórúkọ tèmi bàjẹ́ wá rò pé mi àyájú mi lẹ̀ yáyáyáyá. yàyàyàyà tó bẹ̀rẹ̀ sí ní borúkọ mi jẹ́ borúkọ mi jẹ́ borúkọ mi jẹ́ ọ̀rọ̀ pé àwọn màálùú tó tó wà lẹ́yìn ọ̀rọ̀ pé àwọn lágbára ẹ̀ ò lágbára ò lágbára èèyàn ló wà nídìí rò tó fi ń mí àwa máa ń dúró tìyàn ní abiyamọ làwa hmm? abiyamọ ni wá ó wá lórí láyé ó wá ní kán máa kó máa sọ̀sọ̀kúsọ sí mi lára kán máa sọ̀sọ̀kúsọ sí mi lára Sàámú alájọsọ orí ẹ̀ torí àwọn tó mú ẹ wọn ò ní gbà ẹ ṣé bẹ́ẹ̀ ti ní wanted wà lórí yín pé wọ́n wẹ̀ ìwọ ni wanted wà lórí ẹ̀ nóbi mi now na you now Saamu na you now ìwọ ni federal government of Nigeria ń wá cannot me àbí ṣé wanted orí ẹ̀ ti kú òní kò ikú o èmi ò ní wanted lórí yá so ìwọ lọ jìyà rẹ tó o bá ṣe ń ràn síta lọ lọ́mọ jìyà tó ló kéré sí mi oníwà apá kéré mi lè máa dó ní mi bá dá lóhùn gan àwọn ayé gan ni ọmọ eléyìí àti fi rúbọ ọmọ tá a ti fi rúbọ tipẹ́ ọmọ tá a ti fi rúbọ wọ́n ti fi eléyìí ń rúbọ bó ṣe máa ha lò tó máa rò kú nù bó ṣe bó ṣe máa ha kò lè gbádùn ara rẹ̀ tó bá ń sùn báyìí máa jẹ tó bá ń sùn lásán ó máa máa hanrun ni tá a bá dọ̀dì rẹ̀ máa máa wò pé ah, ọmọ eléyìí bó ṣe hanrun pátá lọ bàá wò lóru àwò pé ah, mo ti fẹ́ bẹ́ẹ̀ wò lóru mo fẹ́ fún ẹlẹ́gbàá kò mọ̀ pé jẹ́ nǹkan bẹ́ẹ̀ lè lẹ́jà rẹ̀ jó mọ̀ sí pa máa polongo mi polongo mi lórígun mẹ́rin àgbáyé gbèsè rẹ̀ dìde lórígun mẹ́rin àgbáyé àpọ́n mi lè sọ mí dènìyàn tán olúwa polongo mi promotion ni láì sanwó fún ẹ mọ̀ pé orúkọ mi ń jáwó gan orúkọ mi ń jáwó gan ọkọ mi lẹ́gbọ́n tẹ̀ fi dà lálẹ́ gàá ibi tó bá ti dákọ tẹ́ni ọmọ ológo bẹ́ẹ̀ èrò ìyá pàwọ̀ bẹ̀ ni kó má lérò dákọ̀ mi lórí péjì ẹ̀ kó má lérò wẹ̀ ìwọ kankan tẹ́ni ọmọ ológo wá jẹgba ah èrò ìyá wọ̀ bẹ̀ ọmọ ológo ọkọ mi jáwó ọkọ mi ó jáwó ṣùgbọ́n ọkọ tiẹ̀ wọ́n ń ta ló ń jẹ́ ta ló ń jẹ́ Williams ọmọ oníwàpá ọmọ oníwà pa lélẹ̀ jàre àráyé lè yíyan ọmọ oníwà pa ẹ fọkọ mi jáwọ ẹ máa fi jáwọ lọ ìkan náà tiẹ̀ lóun wà lamẹ́ríkà wọn ló ń bú mi ó ń ṣe èrè mi sáyé ẹ fẹ́ bàjẹ́ ni ó rí bó ṣe dọ̀tí ni dúró kí ló dé tí pé gbogbo ẹ̀yin tí ẹlẹ́ẹ̀jẹ́ tíìmù Sàámú Alájọ tí Sàámú Alájọ máa rán níṣẹ́ bàbá rọmọ àtànú yín ara wọn tó ń fa gbó ara wọn olóòórùn àwọn oníwárapá bí àwọn onígìrì àwọn oní èèkan náà lòun wà lamẹ́ríkà ó lòun bú mi ní òòrí bó ṣe rí nínú gbogbo àwọn obìnrin tó wà lórí social media see yourself ah, ojú ẹ lásán bẹ́ẹ̀ máa máa ah, máa rí gbèsègbè ètè elétè bíbó ètè tó bó ó ṣètè pẹ́ẹ́lí ó wá bó gbogbo ojú ẹ máa yọ̀ọ̀rá ó máa máa rin ṣìnkì bí ó máa máa rin ṣìnkì ó rí pálapàla bó wá sọgbọn kò bí fìtì ẹ gbogbo ohun tó wà lára yín ò nítumọ̀ sẹ́mi ló fẹ́ máa fi káwọ́ ń ṣíún ni sẹ́mi lè fẹ́ máa fi méèkì owó orí ẹ̀ ò pé ni ah, ìwọ tó ó rí bó ṣe dọ̀tí ni eléyìí tó tiẹ̀ wá ń jamani ń tiẹ̀ ẹ̀yin ajá jamani ojú tiẹ̀ tó máa ń dánú kámẹ́rà òòrò ojú nínú gbogbo ẹ̀yin tíìmù wèrè tó ń kó kiri ẹ̀yin ọmọ ọ̀tá tó ń kóra ojú tẹlẹ́yìn òrìn tó wà ń jamani ojú tiẹ̀ sì dá ni mo ṣe máa ń fún lésì gbà mí tiẹ̀ ká máa pààrọ̀ ojú tiẹ̀ sì dá òun kàn sì di gbáàánú ni ìdí ẹ̀rí gbáàánú sọ̀rọ̀ ọmọ tó rán wọn jẹ ìyá ìwọ náà jẹ díẹ̀ nù ẹ̀gbá ah, ah! ìdíje èrí gba anu ẹlẹ́sẹ̀ tínrín bí ẹsẹ̀ pẹ́pẹ́yẹ ẹsẹ̀ rẹ ti gbẹ mọ́lẹ̀ eléyìí tó wà lamẹ́ríkà ìwọ ti ẹ̀ dọ̀tí ó dọ̀tí gan you too healthy ó wà lamẹ́ríkà ló dọ̀tí báyìí jòtó bá wá jẹ́ pé áfíríkà ló wà ń kọ́ ah! ó dàbí ìnùwó epo ó dàbí nǹkan tán fi ń nu bàtà tó ń sọnù àfi bí àwọn aṣọ tí mo fi ń nu bàtà ó dọ̀tí gan ah, ah àwọn tó wà wo wo lady k tó wà nàìjíríà wo bójú ọmọ yẹn ṣe fine she beautiful ìwọ tó lóun bàálà bó ṣe dọ̀tí ẹni tó wà nàìjíríà gan fine jù ẹ lọ yóò ṣó dẹ́ọ̀tì twa twa ó dẹ̀tí wọ́n wá sẹ́nu pẹ́tẹpẹ́tẹ òṣì báyìí wọ́n bú mi o bó ṣe ra ń pòwe ni oko bó bá dákọ mi ayé àbàjẹ́ ni màá fínísì ẹ torí olóògbé wèrè wá má sọ pé wèrè orí tiẹ̀ kéré ta ló fẹ́ máa fún lésì you dey mad ni wo mi mi ìdọ́dọ̀ yín o mi ìdọ́dọ̀ ẹ o dúró lórí ọwọ́ ẹ o bó bá fẹ́ gbàjà Sàámú Alájọ gbèjà rẹ̀ má dàkọ mi mi ò dá sí yín mi ò dá sí ẹ má jẹ́ ń gbókọ̀ mi lẹ́nu ẹ má jẹ́ ń gbórúkọ mi lórí péjẹ báyìí ò bá fẹ́ run ò sílé torí o ti ẹ̀ dọ̀tí ń tiẹ̀ mi ò lè sọ pé obìnrin ni ẹ́ ó wà lamẹ́ríkà ó bó ṣe dọ̀tí ó dọ̀tí ti gbogbo ara ti gbogbo ojú gbogbo ètè ẹ̀ náà gbogbo báṣọ náà ó máa máa rú bí ni ó ń sí èrè ni sọ́ra ẹ o àwọn ajá tó rán síta wọn kò yà di ọ torí mo sọ fún ẹ pé ọlọ́run ló ń bínú ìwọ takíntóyè kékeré ni ti bá ń jí akíntóyè kó pa màálù dúdú kó pa àgùntàn dúdú kò sí ì tó máa ràn mí ẹ̀yin tán mórúkọ yín nínú group by group tẹ́ ń fún Akíntóyè tó ń pa màálù dúdú lórí yín kò jẹ́ èmi mo mọ̀ pé o ṣiṣẹ́ but kò lè work you know òkùnkùn ni yín ìmọ́lẹ̀ lèmi kò lè jọ oògùn rẹ ò lè ràn mí láti nífẹ̀ẹ́ tipátipá n ò lè láìkì ẹ̀ o ò dẹ̀ lè rí kọ́bọ̀ gbà lọ́wọ́ tèmi ìgbà tí Sàámú Alájọ ń jẹ mí tó ń jẹ mí tó ń jẹ mí kò sóògùn sí mi o I love him naturally I just like him naturally o so má rò pé o so oògùn o so oògùn èmi kàn láìkì ẹ pọtijọ tí n tí mo rí lára ẹ tí n rí mọ ìwà tí mo rí lára ẹ tí mo rí pé o ti fi rẹ wọlédùmarè ìjọ ẹ lèmi ti yọwọ́ níjọ táwa bá dẹ̀ ti lè yọwọ́ nú ayé èèyàn ayé ẹni yẹn bàjẹ́ ni tí ẹ ta ni báwa bá ti lè yọwọ́ báyìí ayé ẹ polúkúlù mùsùlùmí bó bá ń lọ tẹ́lẹ̀ kò ríbi lọ mọ́ ṣùgbọ́n tá a bá wá yọwọ́ yẹn tá a bá ti àlemọ́ fún lé sí ṣùgbọ́n tó ń bá wá ní bá a ṣe yọwọ́ òun fẹ́ wá gbógun tiwa àwa náà wà dojú ẹ̀yìn àfún nípò lórí àfún kò àmún <laughs> kò <laughs> ó tán akàn kò ní ẹ̀mí ìwọ ìkan iná Sàámú Alájọ ló ní kí wòlíì kọ̀ǹfàmù wòlíì kọ̀ǹfàmù pé kó wá pa tó náà ń lérí oògùn tó ń lérí kátàkátàkátà sí mi tí wòlíì kọ̀ǹfàmù ń lérí tó lóun hàn ní ká pa ẹ́ ni ìwọ Sàámú alájọ ẹ̀ náà ni ibo ni wèrè kọ̀ǹfàmù wà nígbà tí wọ́n mú ọ ó sì dédi tó bá ń ṣàánú ẹ̀ ló máa ń fojú rẹ̀ gbógi Sàámú Sàámú sọ̀rọ̀ rẹ mò ń kìlọ̀ fún ọ Sàámú sọ̀rọ̀ rẹ bó bá ń rán àwọn ajá kan síta sí mi ìwọ lọ́ọ́ mọ̀ jìyà wọn o I still like you because mi ò fẹ́ kú ẹlẹ́sẹ̀ mo fẹ́ kó ronú so o mọ ohun tó ṣẹlẹ̀ sí Mósè ni o ò mọ ohun tó ṣẹlẹ̀ sí Mósè ni ọba ẹrọdù náà gbéraga nebukadnesari ọba ńkọ́ tó fi rẹ̀ wé Ọlọ́run ó ní iye ọjọ́ tó fi jẹun tó jẹran nínú ó jẹ koríko nínú igbó fọdún méje ìwọ náà fi rẹ̀ wọlọ pé láìsí ọ kò ní sí Yorùbá nation ó tún So, o tún so, àwọn adé ẹ so. sọ wípé tí ò bá sí ẹ nínú yorùbá nation yẹn yorùbá nation lè wáyé ó dẹ stop wọn gbọ́dọ̀ nǹkan tí àwọn nǹkan sọ ní ìgbàanì tí ò jẹ́ kán dé ilẹ̀ ìlérí gbọ́dọ̀ tí wọ́n ṣe sọ tí ò jẹ́ kó rí ilẹ̀ ìlérí dé torí pé ó fi rẹ̀ wí ọlọ́run màá bírífù ẹ̀ fún ẹ ó wà nínú ìwé númérì a máa mú un nígbà tí n bá kà bẹ̀ jáde fún yín màá san analysis bẹ̀ yẹn ṣùgbọ́n jẹ́ra brief ẹ̀ fún ẹ kó o má lè lọ kúrò lórí ibi kó o lè gbọ́ sàmù you need to come out and apologize to God and the whole sixty million people okay with cry kó o rábàbà níwájú Ọlọ́run kó o bẹ̀bẹ̀ fún dàrí ẹ̀ o ò lè délẹ̀ lérí kankan o no be me say that o na Bíbélì say it o ọkùnkùn ka Bíbélì. Sàámú alájọ Sàámú a eyín mi ọmọ ìdá àbájọ tí Sàámú alájọ fi ń jẹ kò sí ìtò fún ẹ̀ báyìí nínú àwọn olóṣó tó ń dó ní Kútọ̀nù bẹ́ẹ̀ gbogbo àwọn olóṣó tó ń wá abẹ́rẹ́ Kútọ̀nù ìwo ló fáìn àwọn ajá tó ń gbèjẹ lórí social media ìwo fáìn mo fáìn jù lọ kún yìí lọ mọ́ iṣẹ́ ọwọ́ yín rèé iṣẹ́ ọwọ́ rẹ̀. nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tó gbẹ̀ǹgbẹ̀ wọn Sàámú Alájọ tí ò gbẹ̀ǹgbẹ̀ wọn iye ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí Mósè dé ilẹ̀ lérí ni mo ń sọ fún ẹ lẹ́nu nígbà tí ò gbẹ̀ǹgbẹ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn sí Ọlọ́run wọ́n ń kùn Ọlọ́run wá sọ fún Mósè Ọlọ́run ló sọ fún Mósè àti Hẹ́rọ́dù àrùn eh, mose, sorry mose, àti Árónì Mósè gangan lọ́lọ́run sọ fún pé ṣe bí ọ̀pá wà lọ́wọ́ ẹ̀ pé kó fi ọ̀pá rẹ̀ pé tí ó bá fi ọ̀pá rẹ̀ yẹn kan omi kan òkúta omi á jáde ńbẹ̀ ó dẹ̀ mú ọ̀pá rẹ̀ Mósè sì mú ọ̀pá ó fi kan òkúta omi yẹn tú omi yẹn pọ̀ wọ́n mu omi àmuyó àtàmúsẹ́kù inú wọn dùn bọ tó fira rẹ̀ Mósè wá fira rẹ̀ hàn níwájú àwọn ènìyàn yẹn ó fi ara rẹ̀ hàn níwájú àwọn ọmọ Ísírẹ́lì tó ń kó lọ wípé òun lòún ṣe é kò sọ pé Ọlọ́run ló ṣe omi yẹn fún wọn ó fira rẹ̀ hàn bíi pé òun lòún fún wọn lómi yẹn òun ni wọ́n wá ń praise òun ni wọ́n ń kí kò sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé Ọlọ́run ló fún un ní ìmọ̀ràn yẹn pé kó fi òkúta kó fi ọ̀pá yẹn lu òkúta ó ń ṣe níṣe pé ìgbéraga ti gbé wọ̀ wípé òun ló ń ṣe ibi tí ọlọ́run ti bínú sí Mósè nìyẹn pé ó fira rẹ̀ hàn níwájú àwọn ènìyàn kàkà kó yẹ kó o fífi mí hàn níwájú wọn pé èmi ọlọ́run ni mo ṣe ṣùgbọ́n o fira rẹ̀ hàn níwájú àwọn ènìyàn yìí o ò lè délẹ̀ lérí yẹn ohun tí ò jẹ́ káwọn Mósè délẹ̀ lérí nù ìwọ ti fira rẹ̀ hàn wá pé ìwọ nìkan ló lè jà fún wa láìsí ẹ kò ní sí yorùbá o tún sọ jáde àwọn ọmọlẹ́yìn ẹ̀ tún sọ jáde o ò dẹ̀ stop mo dẹ̀ ń pariwo kókó stop wọn káyé sọ àwọn gbólóhùn yẹn mọ́ ó sọ̀rọ̀ ẹ̀ di òrìṣà o ní láìsí ẹ kò ní sí ẹ nù gbogbo yín ni àti gbogbo yín egbò yín mẹ́rẹ̀ẹ̀ta o àti yóò onítìrí ni o àti bàbá akíntóyè ẹ má máa lo gbólóhùn pé tí ò bá sí yín nínú yorùbá nìṣẹ́ kò ní sí yorùbá ṣùgbọ́n torí pé sunday títí ẹ̀yẹn pọ̀ ni mi ò ṣe dárúkọ ẹ̀yin akíntóyè ń tiẹ̀ yẹn prof kò mi ò rí ibi tán ti ń sọ pé tí ò bá sí prof kò ní sí yorùbá tí ò bá sí onítìrì èmi ò tí ì rí pé ojú ṣùgbọ́n mention titi yín titi ẹ̀ pọ̀ Sunday O ti fi rẹ̀ wí ọlọ́run pé tí ò bá sí ẹ kò ní sí yorùbá you said that àwọn ọmọlẹ́yìn ẹ̀ sọ wọ́n dẹ̀ máa ń sọ láìmọye ìgbà pé tí ò bá sí Sunday ní yorùbá ẹ̀ kò ní sí mo ní ẹ má sọ bẹ́ẹ̀ pé tí ò bá sí yorùbá nation yorùbá nation ní dúró stop saying that ẹ jẹ́ kó yí ọlọ́run nìyẹn that's why tí rìn àjò yín fi rí rúdurùdu torí ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń jà gangan mention ẹ̀ pé tí ò bá sí torí pé ẹ̀dẹ̀ fẹ́ fi jalè ẹ̀dẹ̀ ń kó bọ́ bọ́ mo tún wá ń sọ fún pé ìwọ ọmọkùnrin yìí má jẹ́ kán kó bá ọ ọ rò pé mo kórìíra ẹ̀ wọ́n lé mi kórìíra ẹ̀ èmi tẹ́ni ọmọlógo mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi búra mi ò kórìíra ẹ̀ mo ń pàkíyèsí ẹ̀ ṣùgbọ́n wọ́n mú mi ní ọ̀tá ẹ̀ wọ́n náà dẹ̀ ti tọ̀ tàtàdá mi torí mi ò lè láìkì ẹ mọ́ torí ó dìgbà tó bá bẹ̀bẹ̀ níwájú gbogbo ọmọ yorùbá tó bẹ̀bẹ̀ níwájú ọlọ́run tó rábàbà níwájú ọlọ́run pé ó ti ṣe ọlọ́run fún gbólóhùn yẹn gbólóhùn kan yẹn wá wò lé ní wo bó ṣe ń parun ó ti parun náà ó ti parun ó rí ni ẹni bẹ́ẹ̀ ti ń ṣe ni ó fira yín hàn gbogbo yín tẹ mẹ́ṣọ̀n ọ̀rọ̀ yẹn pé tí ò bá sí Sunday nínú yorùbá yìí tí ò sì Sàámú Alájọ nínú yorùbá nation yorùbá nation ní wáyé ẹ wá wo bó ṣe ń ṣẹlẹ̀ ó wá ń dínà gbogbo èèyàn tó bá jáde anybody tó bá jáde bẹ́ẹ̀ ò ní gbà ó sọ̀rọ̀ ẹ̀dín nǹkan mi bí èlé bá fẹ́ wọlé lẹ́nìí wọ́n máa ní eyín ó fojú olóore gúngi wọ́n fojú ìwọ ìní ló ń rán àwọn èèyàn síta wọ́n ti fojú olóore gúngi o wọ́n wọ́n wọ́n ti gbàgbé kí ló dé wọ́n fojú olóore wo náà fojú ẹ̀ gúngi gbogbo tó bàjẹ́ ní ilé wọn ti tún ṣe débi ilẹ̀ ẹ̀kọ́ àti tìbọ̀ bá àti tìbọ̀ bá gbogbo mọ́tò tó wà ń náà ti tún ṣe so make owó tó ti make gan-an láàrin oṣù tí nǹkan sí ẹ ó mọyì owó tó ti make tó fi lè ralé sí damani tó fi lè lẹ ọmọ akọ complex mọ̀wé ìbàfọ̀ ó má dúdú owó tó ti ní nínú àkáǹtì lórí yorùbá ẹ wọ́n dẹ̀ ló fojú ẹ ojú rẹ wo náà fi gúngi èmi èmi ò rápá lójú ẹ the problem that you have that you are not moving ó kúrò lójú kan ó tán ó wá mọyì owó tó tó fi ń gba return lé lórí àtúwá fi ẹ lè pé kó má sọ gbólóò yẹn mọ́ ẹni tó bá fẹ́ jáde kẹjọ jáde ẹni tó bá fẹ́ ṣe kẹjọ ṣe ṣùgbọ́n náà. No ò gbọ́ kí ló ṣẹlẹ̀ mo ò tí sùn o mo ti sùn mo lọ́rọ̀ mo fẹ́ alọ́rọ̀ mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ omi ìṣẹ́jú mélòó kan wọ́n ti sùn sùn ń bo now ẹ jẹ́ kí n sòtòrọ̀ kan fún yín lẹ́nu gbólò yẹn kí ló ṣẹlẹ̀ akílódé gan ó dẹ̀ ní sùúrù ó yá kí sì í. Eh, so gbólóhùn yẹn ó tó a máa sọ lórí gbólóhùn yẹn lẹ́tọ̀ later not now okay kéèyàn sọ fún yàn pé toró ń fira rẹ̀ hàn ló fi ń purọ́ fún yín pé òun sun ilẹ̀ ẹlẹ̀ tó ọ̀dẹ̀ sunlẹ̀ tí bẹ́ẹ̀dì wà níbi tó wà ẹlẹ́ ni wọ́n ń sùn kí ọmọ Yorùbá lè máa sunkún àwọn ọmọ Ísírẹ́lì tèmi nì ká lè máa ké oníwọ̀ ló ń tọ́jú ara ẹ̀ oníwọ ló ń ta lé ìyàwó ẹ̀ ń ta góòdì ó ń fi ra rẹ̀ hàn níwájú tiwa pé wọ́n ló ń ṣe fún wa ó jẹ́ kí àwọn ènìyàn àti ọlọ́run kó mọ oore tó ń ṣe nínú ayé ẹ̀ Sunday Kútọ̀nù ó ti parun tipẹ́ mo ń sọ fún ẹ pé kó má parun mo ti mọ̀ pé irú eléyìí ti ṣẹlẹ̀ sí àwọn àwọn olórí ìgbà kan ìgbani tí ò jẹ́ kán délẹ̀ lérí lára ṣe ń ta mí mo pariwo títí tán bá fẹ̀sùn kàn ẹ́ àwọn ni ó máa bẹ̀rù ni àbí ọlọ́run àti ọlọ́run tó ń tẹ̀lé ẹ bọ̀ ni sáwọn wèrè ló fẹ́ bẹ̀rù ni àbọ̀ ọlọ́run àwọn sixty million people tó yẹ tán fẹ́ ẹ dénú tán jìyà fún ẹ àwọn ló yẹ kó o bẹ̀rù ó ṣe ó ṣe ó rádà láti bẹ̀rù àwọn tó dorí àwọn change tán fún ẹ ọwà máa kúrọ́pọ̀ owó tíntíntín náà ràn fún ẹ ń bẹ́ẹ̀ tún odidi ilé tán bàjẹ́ ṣe o ò fira rẹ hàn níwájú ọlọ́run o ò fira rẹ hàn níwájú wa pé èèyàn kan bẹ́ẹ̀ ṣe o ẹ mà dúpẹ́ ẹ bá wa dúpẹ́ o èèyàn kan kò nídìí kó o dárúkọ ẹ adúpẹ́ o ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn yìí o pé wọ́n ti bá mi ṣe o ìjọba nàìjíríà ṣe o àwọn kan ti bá mi ṣe o gbogbo bó ṣe wà ń bẹ̀ yẹn àwọn kan ló ń gbé bùkátà rẹ o ọwọ́ ń purọ́ òun fira rẹ̀ hàn níwájú wa pé wọ́n ló ń ṣe fún wa ní ti bíbélì fi bínú sí Mósè torí pé ó fira rẹ̀ hàn níwájú àwọn ọmọ Ísírẹ́lì pé òun ló fún wọn ní omi mu nǹkan kékeré ni Ọlọ́run máa ń bínú sí ó wá níwọ lòsà ó sábó òsà tá a fọ́ ní igi ló tá a fọ́ ń kùkù ló tá a ti fọ́ tipẹ́ òsà tá a ti ju tá a ti fọ́ ní kò lóríta tá a ti fọ́ ní tá a ti fọ́ mọ́ta ó sábó ó fira rẹ̀ hàn níwájú olódùmarè ó jẹ́ kí olódùmarè mọ̀ pé òun ló ń gbé bùkátà ẹ̀ ó kó àwọn èèyàn sí yọ́yọ́ ó wá kó ìbẹ̀rù sí wa lọ́kàn ó wá so wá mú ó jẹ́ ká lè lọ ó wá fi páńpẹ́ pé wọ́n àrẹ ọ́n bọ́ sílé ẹ̀ àwọn ẹ̀mí tó kú bẹ́ẹ̀ nǹkan pé wọ́n bọ́ sílé ẹ̀ yẹn nǹkan ṣẹlẹ̀ nílé ẹ̀ páńpẹ́ yẹn ó wá fi mú ọmọ Yorùbá táwọn èèyàn bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wọ́n máa ní kán rántí tó ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ ó jẹ́ káyé mọ̀ ó jẹ́ kí àwọn ọmọ Yorùbá mọ̀ ó jẹ́ kí Ọlọ́run gangan kó rí wípé ó rẹ tó ń ṣe fún ẹ láti gbé ènìyàn dìde pé kò ń bọ̀ ṣerú nǹkan yìí ó fi rẹ̀ wọ́ lọ́rùn ìjọ tọ́lọ́run ti padà nù ẹ lọ máa mú mi sí yòókù kì í ṣe ni mo fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀ because tá a bá ti torí Sunday kú tọnu tá a bá lọkọ tá a ní ká de nǹkan rẹ̀ mọ́lẹ̀ ká de mọ́lẹ̀ kán wọn bá lọ a lè wá kú boyfriend mi i love you my darling my baby kiss me mo fẹ́ mo fẹ́ attend sí dádì yín ṣe gbọ́ wọ́n mi yín rè a fẹ́ attend sí dádì yín tá a bá ti bá dádì yín sọ̀rọ̀ tán tá a bá ti sùn à ń bọ́ ọ̀tà ṣùgbọ́n tá a bá ti sùn àwọn wèrè ara ń dó wọn bí mo ṣe ń sọ̀rọ̀ látara tẹni ọmọ ológo tí ò ràn yín níṣẹ́ ẹ jẹ́ mọ̀ lápá tẹ́sán ẹ jẹ́ mọ̀ lápá tẹ́sán ẹ̀yin tẹ́ subscribe sórí YouTube mi mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ subscriber mi ti wọ eighteen thousand wow Wow. Thank you so much. Thank you so much. God bless you. God bless you. But and make sure pé ẹ̀yin tẹ̀sẹ̀ subscribe to the YouTube channel yẹn And make sure we pay ẹ tan notification bell yín hmm? ẹ tan notification bell yẹn ẹ máa rí ẹ máa a go go bell yẹn back on. àtẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́ ẹ click lórí bell yẹn tẹ́ bá ti click lé lórí ẹ fi sí hall ẹ mọ̀ fi sí lighting or none ẹ jẹ́ kó wà ní hall. thank you so much ẹ bá mi fi sí hall god bless you ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ẹ bá mi fi sí hall ṣe gbọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bá mi subscribe Tinu yín dùn sí láti subscribe fún mi á dáa fún yín ayé yín kalẹ̀ ẹ ní pòfo ọmọ ayé yín á dùn ayé yín á dáa Sàámú Alájọ máa gbó máa gbó owó mi ìbò pẹ́ thank you ọmọ akin àti tan notification òyò dà fún sódà tí kò lè máa gba notification ní gbogbo gbà Sakira Taomowumi Wálé Àlì Diwali Diwali Diwali Ali Diwali Ali Ògúnwọlé. Is there any pet there? Nobody. I have pet here. My husband is pet. My husband, my love. My love. My love is pet. Huh? inú ọkọ mi dùn bí mo ṣe ń bí mo ṣe ń dapò ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti lé ẹfẹ gbà mí mọ́ lọ́wọ́ inú rí odò láti ju ọjọ́ mẹ́ta but for now inú rẹ ń dùn bàjẹ́ kíìsì mi ah, ẹ mọ bínú bàbá ó mọ bínú ní ìjọba tí ní mo mọ sọ bá mọ lórí ètò bàbá mọ̀ bínú o bàbá o bàbá ti ní mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ yín mo ti gbàgbé ẹ mọ̀ kọ́ mi lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé mo mọ̀ wọ́n kárí dèwé. ah bàbá mi Julius ẹ ǹlẹ́ dàrí ẹ̀bùn ẹni ẹni ẹni ló lọ bọ̀ tẹ́ni ọmọ ológo tó gbá sí yẹ́s. I dey gbadu you really. Thank you. Thank you. Thank you. Atoye bí Àníkẹ́ kí ló dé Adesina, Adésínà ẹ̀yin ẹ̀yin tó jẹ́ pé ẹ kì í sùn ní gbogbo ìgbà yẹn àbí o àwa lọ́ta Sunday Kútọ́nu nísìnyí àwa lọ́ta rẹ̀ Joseph Israel tẹ́ni sọ̀rọ̀ fún bàbá wọn ọ̀rọ̀ lọ́mọ elétí gbẹ yóò dìgbà míì it's better we expose Sunday Kotonu <laughs> Sunday Samu alájọ ni èsì Sunday lọ́dọ̀ tèmi Sàámú nítorí àjọ ló ń gbà láti bí ọdún mẹ́ta wọn àtàkì tó yẹ Dọ̀tun Samson Joseph Max Grace Sunday Dagboru ọmọ bàbá màálù <laughs> ọmọ bàbá màálù dúdú bàbá wo ni bàbá màálù dúdú ta ló tún ta ló tún ní ok akíntóyè ní màálù dúdú hmm, ok wọn ló ní màálù dúdú hmm, tọ́ni màálù dúdú ni bàbá wọn ló máa ń pa màálù ó máa ń pa màálù dúdú táíwò lamina lamina lamilamu sábúà ọlẹ́jọ́ wàá gbowó wàá gbowó wa a máa gbowó wa lọ́wọ́ ẹ̀ sàmú alájọ ni ọ́ a máa gbowó wa lọ́wọ́ ẹ̀. àwo àjọ afẹ́fowó wa ṣe nǹkan rẹ ni ò dáwọ́ wa padà fún wa o dáwọ́ wa padà fún wa o a máa gbowó wa o Sáàmú a máa gbowó wa bó pẹ́. ẹ jẹ́ akọrin Sàámú Alájọ ẹ jẹ́ ká wórin Sàámú Alájọ torí a máa gbowó wa lọ́wọ́ rẹ̀ àbá àní gbowó wa àá gbowó wa. Sàámú Alájọ àgbo àgbo owó wa bó pẹ́. Sàámú Alájọ nà á gbowó wa lọ́wọ́ ẹ̀. àmọ́ mi àmọ́ mi. Agbo, agbo, owó wa bó pẹ́. Àwọn òmìnira fẹ́ fowó àkáǹtì wọn ṣe nǹkan rẹ̀ dówó wọn padà fún wọn má gbà kí tó yé fún wa lówó wa o. jàgùdà làwọn wèrè tán forúkọ rẹ pariwo kiri àjàgùdà ni wọn olóòótọ́ náà mú ẹ sí Sàámú Alájọ fún wa lówó wa o láti bí ọdún mẹ́ta láti bí dídí yẹ̀ẹ̀sì fún wa lówó wa dàgùdà làwọn tó ń forúkọ rẹ bíi oníkẹ̀lẹ̀bẹ̀ lọ́rùn àwọn tó ń forúkọ rẹ pawó jàgùdà náà wọ́n ti wọn wọ́n kàn forúkọ rẹ jalè ní olóòótọ́ la mọ̀ ọ́ sí mọ́jú àwọn ará bí ìyẹn bíi akínròdì lókè lọ́hùn ìyẹn bàbá yín lókè mọ́lú dúdú mọ́jọ wọn kówó wa fún wa Sàámú dánwò wa padà fún wa bẹ́ẹ̀ fowó wa ṣe nǹkan rẹ ni o Sàámú. <laughs> Oh, oh bella, oh bella, oh bella. good night yóò dáa fẹ́ yin olólùfẹ́ Tenny ọmọ ológo i still love him i still like him if he change today tó bá ṣéǹjì lénìí tó bá ṣéǹjì lénìí èmi á dáríjì ọ́ tó rábìyàmọ ni mí tó bá ṣéǹjì lénìí èmi á dáríjì i will forgive you tó bá bẹ̀bẹ̀ níwájú ọlọ́run mo ti sọ reason fún ẹ̀wọ́n náà lọ́rẹ̀ẹ́ kà kí ni tí Mósè kí ló ṣẹlẹ̀ sí Mósè tí ò fi délẹ̀ lérí tó fi ń ṣìṣe ó ń ṣìṣe ní ìgbà tó ṣìṣe ṣìṣe ṣìṣe yẹn pọ̀ ó ṣìṣe níwájú ọlọ́run lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló fira rẹ̀ hàn níwájú àwọn ọmọ ìsírẹ́lì kóun ló ń ṣoore kò tiẹ̀ ṣe tó tiẹ̀ yìí rárá kò ṣe tó tiẹ̀ rárá rárá títí ẹ ti pọ̀ jù mọ́débí Sàámú o mọ́débí Sàámú o mọ́dọ̀ wọn Sàámú o pósítà ni sámú o orí pósítà mo ti bẹ̀rẹ̀ èmi tẹ́ni ọmọ ológun yẹ́ ẹ̀ lèmi jẹ́ mi orí pósítà mo ti bẹ̀rẹ̀ wípé ah bọ̀bọ́ yìí ti ń fira rẹ̀ hàn wájú ọlọ́run kí ni mo lè ṣe kí ni mo lè ṣe kíkí ní ìkorúkọ yìí má lọlẹ̀ ọlọ́run ti ń bínú tọ́lọ́run fi ìran ńlá yẹn hàn mí ìran ńlá o ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ẹnu ọdí pé ọdí pé ibi ká máa lo fọ́tò rẹ̀ ọdí pé mo mú mọ́lẹ̀ mo tẹ̀ mọ́lẹ̀ wọn ò ló mọ́ kán mọ̀ polongo orúkọ rẹ o Sàámú ah, o ọdún pé mo tún tẹ̀yẹ náà rì wọ́n bá ń ṣe rárì lọ́wọ́ àtẹ̀rí ó kọ Yorùbá ni ẹ mọ̀ dá àtọ́ ni ó kọ Yorùbá yín ni ẹ mọ̀ dá Yorùbá nation ni ẹ mọ̀ pariwo ó wá ń jó lára jẹ torí pé àdẹ̀ gbé ẹ báyìí a gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ọdẹ sọ̀rọ̀ ẹ dẹ́yìn ọtí fọ́ọ̀lù rẹ̀ báyìí pọ́ a lè kó ọ bíbẹ̀ kọ́ àdìyẹn jẹ sáré àtẹ́mì sí yín ẹ mọ̀ bínú dàrọ̀ sẹ́gbọ́n á dáa fún yín ẹ̀yin èèyàn mi ẹ̀yin tí inú yín dùn ni o yóò dáa fún òkò ní dáa fẹ́ni tó bá ní kó mọ̀ dáa fáwa àsàmàrè gèyà láyà yín ẹ tún jáde lẹ́ẹ̀kan sí orí ìbá yín ni mo fi gbàgbọ́n ta pọ́. bàbá kí ló